akójúmọ́ akójúmọ́ mọ́ tẹ bá ń gbọ́ ó nàánà ó wọ́zinim wọ́zinim wọ́zinim wọ́zinim lóye ká máa bi location four one nine nígbà iná tó ń jẹ́ báyìí four one nine wọn tẹ́lẹ̀ o wọ́n ti di location kíní báyìí location lamba tẹ bá ń gbọ́ palafa wọn ó ní àjọsìmọ̀ lamba lẹ́fídẹ́ẹ̀ ní kó ojúmọ́ là ń gbọ́ titun àwọn ètò tó ẹsẹ̀ ṣẹlẹ̀ àtúndà yín bẹ́tà ní sọ létà tí màmí ọmọọṣẹ́ mi pé Bídèmí Yusuf ìjọba sport máa ti gorí afẹ́fẹ́ láti já yín bẹ́tà nìyẹn láti jẹ́ kí tiyín kó mọ́ tẹ́tì lórí gbogbo tí ń lọ. àwọn kan tá a bá wò ó mo ti ń wé àwọn kọ́mẹ́ǹtì kan lánàá àwọn ìsọ̀rọ̀sí kan lánàá mo wà níbí kan lánàá bàbá kan bí mi léèrè ní rí àwọn ọlọ́nṣogbo àbáyẹn bí mi yẹ kó yẹ mi lánàá pé ṣé Oòduà nìṣàn yẹn ṣó múlẹ̀ ṣáá true ẹnìkan tí mo wá lẹ́ni ẹ máa ń jẹ́ tó máa wá àwọn viewers mi wá ni ẹ máa ń sọ mi wá sọ fẹ́ ni pé ẹni tí máa ń ṣe àwọn nǹkan yìí ní ah, báyìí ni ṣé àwọn nǹkan Yorùbá yẹn ṣó múlẹ̀ fún wọn láwọn ẹgbẹ́. Hmm. ó túmọ̀ sí wípé àsìkò òmìnira ti dé fọ́mọ Odùduwà àmọ́ ní òmìnira nìkan kọ́ àsìkò ìdẹ̀ra ó tún ti dé fún wa because tí a bá ti rómìnira àti ìdẹ̀ra àmọ́ ju gbogbo ẹ̀ lọ ní tó ń ṣẹlẹ̀ gangan tó tó ń ṣẹlẹ̀ báyìí ní location four one nine èjì ìjà yín bẹ́tà kí n mọ̀ sọ di létà ọ̀rọ̀ tó ń lọ lè tètè lọ̀rọ̀ tó ń lọ tìmọ̀ mí ẹ̀mọ̀ ṣe mi èmi lọ́mọ sọ̀kò lọ̀rọ̀ kó gbóhùn nílé ọmọ nípa àlelu ọmọ alété ìjọba ọmọ bínibínibi kú wọ́n ti ti ìyá yẹn kò bá ọ̀kà bàbá yìí gbé ó sọ bẹbẹ kan lánàá yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí wípé àwọn fúlàní ti ń pààyàn bàbá yìí díklẹ̀ nílùú tiẹ̀ pé gbogbo àwọn aráàlú òun ní àǹfààní àti mọ gbé ìbọn àti bọ́ǹbù anything ibi ibi tá a bá ń lọ pé tẹ́nìkan bá ti dúnkokò mọ́ wọn o káwọn náà ètè dúnkokò mọ́ ni pé operation kí ni secure yourself ni àmọ́ ọ̀tún bẹ́ẹ̀ ni pé ńgbà inú thirty six àbí thirty seven states tabaka Àbújá mọ́ tí ìpínlẹ̀ kan ní òun declare pé eh, fire for fire war for war tí thirty six yòókù ò declare ṣé ìpínlẹ̀ sanfara nísìnyí ni secure side wà ní àbí àwọn ni wọ́n sì mú wọn kọ́ bọ́ta tán fi kọ́lọ̀ ẹ̀yẹ tiwọn ó túmọ̀ sí pé àwọn ìkú mẹ́yẹ bọ̀ lápò àbáwọn nìkan lọ́tọ́rìtì gbà láàyè ṣe é mọ̀ pé location four one nine alárànbí mo fi kọrin wọlé wípé alárànbarà ni wọ́n ó nàánà òwò ọ̀sìn ní bí àṣà àwọn tó ti kọrin ìrànà àbíta ló kọ́ gbà náà eléyìí nísìnyí nígbà tí ẹ bá ní àwọn kan ni wọ́n láǹfààní àti kó bọ̀kadà níbí nísìn àmọ̀tẹ́kùn ti ń sọ wa akérèdọ́lù ti sọ pípé àwọn àmọ̀tẹ́kùn kan fún wọn níṣẹ́ gidi gómìnà Ondo iná ní sọ̀rọ̀ gómìnà ń bẹ lọ́sùn o àtẹ̀lẹ́ ẹ̀kíṣàn ìyá wọn ò gbádùn ìyẹn Oyètọ́lá ẹ̀lẹ́kíṣàn náà ń fà lọ́wọ́ gómìnà yóò sọ ó adákẹ́ má fọhùn kí la mọ̀ tí ó ṣe ó tutù pọ̀ ó tutù nú wà ó tutù nú kà ẹ ojú tá a fi dìbò fún kọ́lé lé ìyẹn Mákindé àbíkí ń pè é kò sanwó PDP gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú kò sanwó kàkàtẹ́ yóò fi sọ̀rọ̀ ẹ̀yìn Tinubu lẹ́ẹ̀tì rí tí wọ́n jọ ń ṣe ẹlẹ́lẹ́yà kí tán láwọn ṣe kàǹpé kí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún kò sanwó wọ́n dẹ̀ ń pa èèyàn Ògùn yẹn wọ́n ń pa yégeyége nílẹ̀ Yorùbá Ògùn gan-an ti ń pààyàn jù Ògùn State torí gbópọ̀ gbogbo èmi ní Ṣàgámù mọ́ Ifọ̀ yẹn ẹ bá ń lọ Ṣàngó yẹn ẹ máa rí koríko gbogbo kútọ̀ láti Abẹ́òkúta lọ sí Ìjẹ̀bú Òde ẹ fẹ́ lè la káwọn sọ pé lọ sí Èkó ẹ máa bọ̀ wá Ìbàdàn náà láti Abẹ́òkúta láti Ọ̀dẹ́dá wá sí Ìjàyè mm, olódó gbogbo bíbẹ̀ yẹn igbó nira ìtẹ́ pé táwọn èèyàn bá ń pààyàn bẹ́ẹ̀ wọn ẹ̀ lè gbọ́ owó gómìnà yóò sọ owó gómìnà Kwara tẹ̀ gbọ́ pé ti gbà bọ̀dẹ̀ wọ́n ti sọ wọ́n di nọ́ọ̀tì north central kankan síbẹ̀síbẹ̀ àwa la ní Àfọ̀njá ló dá gbélé ilẹ̀ kò sọ owó gómìnà akérèdọlù yìí nìkan ní sọ ó ìtí òun náà dẹ́n sọ yìí nísìnyí ó ti ń fojú hàn báyìí a lè lajúlẹ̀ kí alùpùpù fi kó wọ̀ ó ní ká lọ yẹ gbónú gbówó ìgbòho ti sọ ti wọn kà kún ó ní gbogbo tó yí ilẹ̀ yorùbá ká ẹ lọ yẹ̀ wò igbó yìí àwọn arábí ti tẹ̀dú síbẹ̀ ọlọ́kadà tí ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ nísìnyí wọ́n ti lé wọn kó wọ́n ti lọ tẹ̀dú bòmí fúlàní ni wọn àwọn tí ń pààyàn ni wọ́n ti wà nìbàdàn báyìí lọ gbogbo òkè ẹ lọ gbogbo bódìjà ẹ lọ gbogbo bí èmi ni wòròdù yẹn lọ sí Basọ̀run láti wòròdù ọlọ́kadà tí ó gbẹ̀yìn àwùjọ sani wọ́n dẹ̀ lọ́bẹ̀ láà tẹ́ ẹ bá ṣe mẹ́ wọ́n ti wọnú wa wọ́n ti wọ àárín wa gómìnà Sàfà wa sọ̀rọ̀ ní sẹ́ pé òun fún òun ó sọ́pọ̀tà àwọn ọmọ ìlú òun pé máa kó bọ́n ẹ wá bẹ́ẹ̀ bá ní ká máa kó bọ́n káàkiri àwọn ọmọ Yorùbá ni ò ní pè tá a bá kó bọ́n kiri tọmọ Yorùbá kan bá rí ta létí ẹ̀ka péré ìjọba lókùsọ fọwọ́ náà ó pè wá lẹ́jọ́ nígbà táwọn ọmọ Yorùbá ò tí ì làṣíwájú rẹ̀ àwọn tá a pè làṣíwájú tá a ò gbọ́ ọmọ lídẹ́ ọmọ Yorùbá ni wọ́n ń bo àwọn yẹn kẹ àfi ọwọ́ wà mí ni wọ́n ọ gómìnà Zamfara tó ní pé kán máa kó bọ́ káàkiri fáwọn àwọn ìlú òun láǹfààní àti máa kó bọ́ kí ó ráìtì o ó dáadáa ẹ dìklẹ̀ kí gbogbo wa olè mọ̀pá fẹ́ máa protect àwa kò sí fọ́ọ̀sì kankan mọ́ lórílẹ̀‐èdè fòkè fáwọn náà ẹ dìklẹ̀ kálukú ó máa kó kó máa kó ẹ̀ ń janu kí àmọ́ ìpè nísìnyí ìbọn ìbọn ó tà níta ju oúnjẹ lọ ìjẹun àárọ̀ ìjẹ tọ̀sán mò ń wá bí ń ṣe rí ta lẹ́yìn tí ń fi sùn ẹ tí wọ́n á lè fẹ́ pa mí ẹ afẹ́kẹ́jọ máa kí láǹfààní ọ̀hún lọ tó kù báyìí bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ lókèṣà wa ni àmọ́ àwọn ọmọ dúdú àtàbá dúró tà ní sàforígbà bú kòǹgẹ́ láburú òní jẹ́ ń kọ́ọ̀lì pẹ̀lú bọ́dì wa àwa àárín sí lẹ́fìtì ráìtì sáùtì íìsì àní bá wọn nípìn kí ni ìdààmú so ọmọ yorùbá yẹn àwọn alágbára ọlọ́run ibi lọ́wájú níbọ̀ lẹ́yìn ni kò ní í jẹ́ pẹ̀kípẹ̀kí wa ẹ̀yẹn fi wọ́n lẹ̀ permission to ni retaliate ní tán fẹ́ ṣe àmọ́ ibi ibẹ̀ yẹn ó pé o táwa bá ṣe níbi bí ìyẹn ní ọ̀dọ̀ wa ń bí ìgbà náà wọn ò yan rí pé ń bo wọn ti ń pọn ẹlẹ́yàmẹ̀yà wọn ò kà kún bẹ́ẹ̀ ṣé mọ̀ pé sáǹfààní ara wọn náà ni ó yí sì fún láti tètè wí báwọn tí àwa bá ṣe níbi bí yóò dìgò bí ìyẹn lọ̀rọ̀ ti ń bẹ́ẹ̀ níbi gómìnà sàǹfàrà so àtúnwá gbọ̀n kankan ó lọ́mọ́ra wọn níbi ọ̀rọ̀ yìí mo sọ fún pé wíwọ̀n òyìnkọ́lá scorpion ó ti di camp àyẹ̀kú òní location four one ní olóhùn ìṣọ́ ọmọ nàìjíríà mọ́ ọmọ òdua lòun àrèmọ afọláyàn mo sọ fún yín báyìí mo ní àrèmọ afọláyàn ti ń ṣe tíátà tí mo ti ẹ̀ ṣí ẹ picture ẹ̀ gan mo ṣí ẹ fídíò ẹ̀ sí profile mi títí ń dìklẹ́ ara ẹ̀ àrèmọ afọláyàn òkúrùn náà ti join báyìí Wálé Akóredé tí ń ṣe kọ́mẹ́dì Yorùbá fi dáadáa tí ẹbu adẹ́rìn pòṣónú e, kò sí ẹ wà àwọn olórin olórin àwọn olórin elépè tá a láàlé ṣe bó lórin lèmi náà hip hop artist ni mí àìmọye mo fògùn ẹ̀gbà rí dáadáa ẹni tí ò múrin kọ ara tó mi ń bẹ industry ti ń jẹun níbi mo bóyin dé lónìí ẹni tí ò múrin kọ tó mi bẹ industry tó ti lógo kò sẹ́ni tí ò lógo kò sí ẹni ọ̀hún táìmù ló dúró dé ni so you got to wait for your time ṣe rí àwọn olórin tí wọ́n ti ń lo dáúdà lọ́wọ́ tó yẹ kán tọ́jọ́ ọmọ Yorùbá àwọn náà jẹ́ ni àbọ̀dé wọ́n jálá tẹnujàlá kò yíyẹ pé mi nu wọ́n wà tí pé ẹ̀ẹ́n ń jẹ lábẹ́ ìjọba campaign máa wáyé ẹ̀yin ni wọ́n pè wọ́n sanwó fún yín wọ́n wà ní ẹwà orí stéèjì kẹwàá máa bá wọn kọrin campaign tán bá pa yín mọ́bẹ̀ nǹkan gbogbo ẹ̀yàn Lámìdé Wizkid kankan àmọ́ kókó yín gbẹ́ kànjó lórí olókìkí orílẹ̀-èdè àti ẹ̀gbẹ́lẹ̀ ti gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ káàkiri bọ́tẹ́ kùtẹ́ pé kòkò tí òun pò máa jata lòun lòun àṣìyàn celebrity ni irú yín pẹ̀lú òkìkí tẹ́ bá dá sí ọ̀rọ̀ Odùduwà nation ó máa pè wá àmọ́ most inú yín Bọ́lá Tinubu lẹ gbé lọ́wọ́ most èmi ni Wizkid ọlámìdé èwo eh, eh, eh, tó ní yorùbá nú wọn dìbànjì nǹkan kan gbogbo ilẹ̀ ń lábẹ́ bọ́lá tinubu àìpẹ́ ni wọ́n gbé Eniola Badmus wọ́n gbé ṣépèlé online táwọn èèyàn ṣépè tó dìklẹ̀ campaign fún bọ́lá tinubu ní london ẹ má ṣe bí olórí burúkú fún wa tẹ́ ẹ bá lẹ́yìn jẹ yóò yóò kàn yín tó bá yà ìbẹ́ ń gba ṣó ẹ̀ lọ stage wọ́n yìnbọn jọ kàn wọ́n yóò bá yín fúlàní ó wà báyìí lórí stage ìjọkan pẹ̀lú àwọn concert tẹ́ ń ṣe tẹ́ ń kórè òjọ yẹn wọ́n ó wọ bẹ̀rẹ̀ àjọkan wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ǹbù àwọn èèyàn mọ́ra wọ́n máa bọ́ǹbù yín máwọn èèyàn small doctor tí wàá sàfihàn gbogbo yẹn ń de yẹmí àlàdé mùsùlùmí yorùbá ni yín gbẹ̀yìn lónìí yorùbá agbá àwọn fínú tó bá jẹ́ ibo wa nígbà tó fi mú rugged man ìdís abdulkarim ti ń lament látijọ́ yìí so kí wá ló ṣẹ̀yìn àtẹnujẹ tí wọ́n pè yín kẹ wá kọrin ìyà kẹ ti gbowó kẹ wá kí bẹ́ẹ̀ ṣe ẹ lọ ṣò ni ṣóṣèlú ní gbé yín lọ Amẹ́ríkà lọ ṣe ṣòlù gbé yín lọ London káàkiri so tìyìn náà ń bẹ lára yín àwọn kọ̀ọ̀kan nu yín tán dá tán jẹ́ èèyàn rí náà dìklẹ̀ àwọn èèyàn gbogbo ẹ̀yìn tíátà náà èmi lògògó nǹkan kan ebi inú nǹkan kan ṣẹlẹ̀ sówògò lẹ́nu ọjọ́ mẹ́ta ìbáyà jẹta àbí jẹrin yọ Friday táyé nílà òrí ìlú ẹ̀ tó lọ ìlú ẹ̀ táwọn bọ́ìsì níye kan làwọn fẹ́ gbà tó ẹsẹ̀ tí ò bá mẹ́sẹ̀ já àwọn ó nà tiẹ̀ bàjẹ́ ńjọ́ náà ara tá à ń sọnù ṣèbí bíi pẹ̀lú kan ní tí ìlú bá dùn sọ́mọ ta kó wọ́n wà níbi kẹ́ni kó dùn yóò máa yẹ sí pé babaláyé kó kọjá yóò fóun lówó olókìkí kó kọjá yóò fóun lówó ìlú kan ní ebi ń pa wọ́n tí ò bá mọ ọwọ́ gbé ń jẹ́ pé kèsì pẹ́ lẹ́sẹ̀ ní tẹ́lẹ̀ ni àwọn bẹ́sẹ̀ ṣe tá àti rẹ́kì ẹ̀dá àmọ́ níjọ́ tó ẹsẹ̀ fi ọ̀bọ yẹn sọ mọ́kadà mọ́nú gọ́tà mbẹ́ pé a òun níye tóun ní lọ́wọ́ nù tó ń fa gbádà òun ya gidi láìpẹ́ bóyá òun àjà lọ́wọ́ yín bílù ṣe dì nìyẹn tẹ bá kọjá gbòòrò nísìn mo yẹn ṣe láìfù yìí nísìn ẹnu mo ṣe láìfù yìí olójú mi mo lè rìn sí lẹ́nu gbígbà mo bẹ̀rẹ̀ yìí ó máa gbọ́ ìjọba ìjọba àwú ìjọba ìjọba nínú alátara àgó tí o sì lọ́wọ́ mi náà ń fi ilẹ̀ wọn bí mi dá o tí n bá fẹ́ wọlé láyọ̀ dé láyọ̀ tó wọ́n lè dá wàrà nù ni àwọn yìí ò lè fún un yorùbá nation yorùbá nation kì í ṣe pé bóyá àwa tá à ń lámẹ́ǹtì náà dátà tí mò ń lò lójoojúmọ́ ìgbà lọ́wọ́ ẹnìkankan iléeṣẹ́ tí mo wà ní ọ́ndà ẹ̀ iléeṣẹ́ yìí ni ó ní dátà ẹ tó máa wo furnace party ni pé dátà tí mo wá ń lójoojúmọ́ tí mo ń lójoojúmọ́ yìí ẹlòmíì tó rí rí pé ìmọ̀ tí ń fi ṣe ni yà ní kẹ́ni eléyìí ò mọ̀ tí ó fi dátà ṣe ni ní ògèdè olórí burúkú tí ń wò mí ti ń sọ yẹn ìwọ tó bá lọ́kàn tó ń wo tó ń wọ pé ah, ìjọba tí ń ti ń ṣe yẹn kò mọ tó ń dáta ṣe ni á jẹ́ pé lórí burúkú ni ọmọ àlè ni ọ tó bá jọmọ Yorùbá á jẹ́ pé òmìnira Yorùbá wọn ò gbà lẹ́yìn ẹni ìlú ò lè wà báyìí kó máa sọ fún mi pé ìmọ̀ tí ń dáta ṣe ni pé ah, ẹ̀ ń fìjọba lè àbúfẹ́ blò ni ìyálàyà yín ètí kò mọ̀ pé ìyálàyà ẹ̀ mọ̀ pé òun ó blò tí mo ti ń blò wọ́n ló ní mo ti wà ní Facebook tí mo ti ní báyìí pé kí sóun jẹun nídìí kinní yẹn ni wọ́n tún mo ti fi online mo ti ń fi facebook mo ti fi jẹun mo fi ń máta mo lè post má ní zero like àwọn tí ó sanwó tèmi ti wà ń bẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rárá mo ti jẹun mo ti mu lórí facebook lórí online sójú àti pé kòkan wá wà mí kọ́ máa pé à ah, fẹ́ blow ni ẹbí lẹ́jà rẹ̀ ń jọba ajẹ́pọ̀ ah, lórí burúkú ọmọ yorùbá ni ọ́ òmìnira ẹ̀dẹ̀ ni wọ́n gbà lẹ́yìn ẹ̀ ní abiyamọ ìṣépè eléyìí mo ti ṣe àrùn ọmọ òmìnira yorùbá yẹn yẹn wọ́n ti gbà níwọ̀n tó bá ní bìlífù pé kí ni nàìjíríà níṣẹ́ voters card ní ẹfi léèlẹ́ ìsọkúsọ ní sọ ó ti sú wa ara àwọn ọ̀dọ́ màá dákọ̀ mọ́ nǹkan yìí lè fọ́kọ̀ bò láṣìírí láyé mo ṣiṣẹ́ lọ́ndẹ̀ rí foreign party iṣẹ́ tí mo tún ṣe iṣẹ́ security ni wọ́n ń pè hotel yẹn ó ń bẹ ní after liberty wọ́n ń pè ní classic hotel tó ní náà ló ní paris ní yànnà adéọyọ wọ́n ń pè máa yẹn ní saheed emirate almost iṣẹ́ tí mo ṣe lọ́dún ẹ̀ bí oṣù mẹ́jọ ó fún mi lówó oṣù méjì mẹ́ta péré owó oṣù méjì àbọ̀ àbí going to oṣù mẹ́ta ni mo gbà ó ṣàjẹ́ mi lówó oṣù márùn kò fún mi dòní o mo dẹ̀ ṣiṣẹ́ bà náìtì ni màá wà mẹ́ tó lè bá dé tèmi ta náà ni ní gbogbo ìgbà náà ìbóhùn ni èmi tó lọ ṣe iṣẹ́ mi lóòótọ́ mi housekeeper mi ìyẹn náà rò ó gbà ẹ̀dẹ̀dẹ̀ àkọ́ntínú ìwọ Nàìjíríà ẹ̀yà kò mẹ́rin ìbẹ̀kọ́ là ń lọ Tinubu sọ̀rọ̀ jàgàbá yín jàgàbá ẹ̀yin tẹ́ kan jàgàbá ti pé tí yín ti bàjẹ́ one thousand ẹgbàá mi òṣèlú òjì ẹgbàdùn ló ti sọ̀rọ̀ yìí Masari táwọn filẹ̀ Kabiru Ibrahim Masari ní gẹ́gẹ́ bí gbákejì òun fọwọ́ INEC báwọn kan filẹ̀ fún gbèrèkè tá INEC fáwọn ni kì í sóhun ní gbákejì sẹ́ ń gbọ́ sẹ́ ń gbọ́ bí ilé ayé wa wọ́n àfi wa ń gbé pé wọ́n lẹ́yìn àwọn òbí náà ṣe Labour Party pé àwọn náà àwọn ò tí ì rí gbákejì ṣe wọ́n fi ayé ẹ̀yin náà ti ẹ̀kọ́ wo nǹkan ìjọba ńlá mẹ́tì ìjọba ńlá mẹ́tì ìjọba ńlá mẹ́tì mà kí ní sọmọ mufasa kí ní ṣe mufasa ẹ̀ kọ́kọ́ wo tó ń ṣẹlẹ̀ yìí ẹ ti ìwọ ló declare o báwo nìlú ṣe máa wà tí ò ní sí òfin òfin dẹ̀ wà ọmọ ẹrú ni ó mú kè mọ́ ọmọ olówó wọ́n pè yín láínẹ́ẹ̀kì àwọn èèyàn fẹ́ dúrọ́pù ara ah, wọn àti kinní kan ẹ wá ẹ wọ́n wà máa change igbákejì bẹ́ẹ̀ change fóun ah, jẹun ẹ̀yà INEC tí náà ti ta ah níta ẹ̀ ń ṣe fún àbòdè ní wẹ́nà ẹ̀ ṣàwàwà wà lábọ̀dè ẹ̀ ara yín lẹ̀ ń ṣe lábọ̀dè gọ́sì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ilé ti yá fọmọ Odùduwà láti padà sí ilé bàbá wa láti tẹ̀dó tiwa lọ́tọ̀ ó ti tó gẹ́ ṣé mi olórí EFCC ti ń jí padà olórí EFCC tó kówó mi tó yẹ kó wà lẹ́wọ̀n tí ń dẹ́ tí ń wà ń jọba awídà ìwé Ọbásanjọ́ náà sọ kátàkátà bàbá yẹn ń wí gàdàdà lẹ́nu ẹ àwọn ẹnìkan ló dé ẹnì kò dá àwọn èwo lẹ tó dá fún tó dá tó sanjọ́ ìwé lẹ dìklẹ ẹ̀yin gálá aṣẹ ẹ sanjọ́ bí ó kọ yín tìyá bàbá yín ní ìṣẹ̀lẹ̀ ẹ̀san pé ń tẹ ẹ ṣe làwọn haúsá ń yarí láti jọ ìdánpá wọn gbà wọn gbà ẹ̀yin lẹni sí bàbá òdà ńgbà kẹyìn náà lẹ tó padà sọ fún wa pé ó dáa ẹ̀yin láti kú òdà àti pé ẹ̀yin gan sunwọ̀n operation field nation nǹkan ló ti di tiyín ìlú ti di Ọbásanjọ́ fàmù kankan yìí ṣe báyìí Nàìjíríà orílẹ̀-èdè location fọwọ́ náà lónìí ẹ ti sọ́ọ́ di tiyín tẹ́yìn gan sùn wọ̀n ìgbésí ayé tẹ́yìn gan ń lò tẹ́ ẹ lò ń gbọ̀rọ̀ wà lórí òbí ní àfẹ́tọ̀ ọmọ Yorùbá Tinubu ò sọ wá di tí ò ní láàka ibi tiẹ̀ ò ń gbá wa màsàrí kọ́ ló ẹni orí omú election ò lè wáyé presidential election kò lè ẹ́bà ọ̀kọ́ lágbára ọlọ́run orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ìṣẹ̀dá àwọn tó ti kú tó ti gbógun Odùduwà ló ní jó wáyé so ẹja kò níbi bẹ̀ ẹja kò ń bẹ̀ ẹjẹ́ mú abalẹ̀ ètò tó kàn lórí ọ̀rọ̀ tó ń lọ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ wọ́n ní èèyàn ten thousand nínú ẹgbẹ́ òṣèlú APC àbí PDP ti di kámpù bọ́ sí APC ṣé ń gbọ́ wọ́n ní èèyàn ten thousand mélòó gan gbogbo wọn tó ní ID card membership ID card lọ́wọ́ ibi wọn ò ti bẹ̀rẹ̀ fún yín náà ti ń sọ wọn o ìtumọ̀ táwọn wí tó ń dàbí ipá ah, eh, eh, ìjọba ò ní tí ó fi dátà ṣe ni o wọ́n ní over ten thousand people camp from one party to other party mélòó gan ni wọ́n téèyàn ten thousand video èèyàn olówó kù mẹ́ẹ̀ ibi wọn ti máa rí fóòtì ni o tẹ òbí bóyin lẹ́fín ìbò yín ní gbé wọn wọlé ìbò yóò gbé wọn wọlé o mo ti kọ́ rí kíní ní two thousand fourteen mo padà ṣíà ẹ̀ two mo kọ́ rí mo padà ṣíà ẹ̀ last week last two weeks fótàsì kìí ṣe àwa tá à ń dìbò kìí wa náà tẹ bá sọ pé ẹni tá a bá dìbò àní lẹ́nu ọ̀rọ̀ ìbò ní ráìtì wa ráìtì kọ lẹ́fìtì níjọ́ ẹ ti ń dìkìnrin kí ló dì fún yín níjọ́ ẹ ti bọ́ta túyáyá lọ túyáyá kẹ lọ dìbò fún sẹ́nitọ̀ ọ̀nàrẹ́bù ẹ̀ eh, kankan gómìnà pẹ́sidẹ́ǹtì kí ló dà ibi tá a ti ní láàka inú a kàn lójú lásán àfírí nǹkan kan tẹ́lẹ̀ báṣubàṣu ọpọlọ ń bẹ lórí wa ni ó ti dọ́ta àtẹ̀mí tí mo bá ń sọ̀rọ̀ torí tí ò bá dọ́ta ni máa bìlífù nu wípé a fẹ́ lọ dìbò kíni kíni bùwọ̀ ọ̀hún ẹ kọ́ wo bá ṣe ń bọ̀ lẹ́yìn ìwọ ọmọ dúdú àwọn sọ fún pé yorùbá nation wọn sọ fún pé ṣe yorùbá nation ìyàwó náà sọ tó lè pọ̀ sí ibùsọ lórí ibu ni ọ tán fún ọ lówó ni wọn bá tẹ fún ẹ lówó kí ló ti dà lára ẹ tó bá wà dà kankan lára ẹ só ti dà fún gbogbo èèyàn ẹ àwọn ẹbí ẹ ṣé bí wọn ṣe dolówó táwọn yòókù ń pa ló tẹ́ ọ láàrin àdúgbò yìí ìwọ náà ń ṣe tuwálé fún àwọn yòókù ń jìyà ṣé yẹn ló pì ẹ tá bá wí ẹ ní àwọn ah, fẹ́ blò ni ìmí ìwà tí èjẹyàn gangan dẹgbẹ nígbẹni ọwọ pé wọn ti promise ẹnu ìjọba tí ẹ bàjẹ́ po ẹ wà wọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa majority àwọn broadcasting ẹ eh, broadcaster àbí kí náà ń pè wọn àbí journalist àbí whatever ẹni àwùjọ ń pè wọn èwo nu wọn náà ló lè bọ́ ta bá sọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́nú ọ̀rọ̀ abẹ́lé èwo nu wọn ẹ bá rí mi tì bá ń yan pa yanu nídìí máìkì ọ ẹ mú bọ́ta wá sọ̀rọ̀ torí two thousand five thousand tí kánsílọ̀ mi ọ̀nà ríbu jama alága mi ò fún wọn lẹ́ẹ̀kan lọ́dún tẹ́ ẹ bá jọ pàdé yẹn ó ti bà tiwọn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mélòó ló lè bọ́ta tí ó wà sọ wípé yes òun o bábábábá kan ti ń ṣẹlẹ̀ yóò tẹ̀hún lọ́rùn káàkiri tá a bá yọwọ́ àwọn dadi fúrìsì àwọn kankan yẹn ó parí Ìbàdàn yìí tiẹ̀ worst àtẹnujẹ àtẹnujẹ ẹlòmí ò sọ̀rọ̀sọ̀rọ̀ mi ò kìí ṣe lómìnira pé lápá òun lè dá dúró bàbá rere bàbá kẹ́ẹ̀ tó bá gbà mọ́ra wọn ni wọn ò já mọ́ nǹkan kan so a lè continue ká máa wo gbogbo àwọn nǹkan yìí ká dákẹ́ ká máa wo lọ báyìí pìrìsẹ́ńtà ò lè sọ̀rọ̀ wọ́n ti jẹ dòdò wọn ò lè sọ dòdò musician ò lè sọ̀rọ̀ wọ́n ti jẹ́ òdò wọn lè jòdó tábáyọ̀ barista Àjàbáyọ̀ sí láyé mọ́ ń gbà yẹn ó parí àti Idris Abdulkarim kò sẹ́ni kankan tó lè sọ̀rọ̀ so majority wọn wọ́n wà ní tó pé à ẹ́ẹ́n nígbà tí bá ti yó tèmi bá ti jẹun so àwọn nǹkan yìí kì í ṣe àwọn nǹkan tí èèyàn lè máa sọ pé yes ẹ̀bí ah, eh, ọ̀dọ̀ mi ò báàdì eh, atẹ́gùn ọ̀dọ̀ mi sì wà ókè ókú bíbo mi bá hot kò sí tó kàn mí He can never done be like that I swear to Almighty God ah once you continue living in that kind uh, life àti live in bondage táwọn bá live in bondage àti àwọn ẹbí wa ti kó wọn sínú bondage àti kó wọn sínú cage wọ́n ti dàbí pray fáwọn wide olóṣèlú yìí àwọn dàbí tiger àwọn aráàlú dàbí eku tí eh, ẹkùn kan máa mú síkún tí ó dẹ̀ máa jẹ wọ́n a lè rí dààmú o gbogbo ọmọ káàró òjijì tó mọ̀ pé kínní ìkẹyìn nílé lóko lọ́nà káàkiri àgbáńlá ayé tó mọ̀ pé kínní ó kàn ẹ̀ gángan gbàngbàngbàn Yorùbá nation must stand Odùduwà orílẹ̀-èdè Odùduwà ó gbọ́dọ̀ dúró Tinubu gan fún alára rẹ̀ mọ̀ Àtíkù náà mọ̀ ṣé ẹ mọ itú Àtíkù mo sọ fún yín pé tòkan máa wáyé wíìkì yìí fún yín mo ní ètò yẹn máa jẹ́ àṣírí ńlá àwọn nǹkan kan bẹ́nu ètò yìí tí mo fẹ́ mú bọ́ta fún yín. a lè dákẹ́ ká máa wò ká wá ní pé a ẹ̀yìn kan máa yóò dán bí ṣe ń bá bí ṣe ń bá bọ̀ náà nìyẹn báwọn aṣíwájú náà ṣe lè sọ̀rọ̀ yìí ọlọ́run tó ti Ìgbòho síwájú fún wa ọlọ́run kọ́kọ́ ti Abíọ́lá pẹ̀lú owó bọ̀ owó nìkan ò lè ṣe é bí action Abíọ́lá fi bá a lọ ọlọ́run ti Awólọ́wọ̀ Awólọ́wọ̀ l'action àmọ́ àwọn ibìkan wà tẹ́yẹ pé ọwọ́jà Awólọ́wọ̀ òde Abíọ́lá dé ń ti àbá Abíọ́lá l'action Ìgbòho nísìn òun ní oògùn olówó ó dẹ̀ tún l'action wèrèpè ìní Ìgbòho tẹ́yìn bá gbé wèrèpè báyìí ẹ̀ sọ́lẹ̀ so àwọn nǹkan ìjẹ́ nǹkan tí ń àfẹ́ẹ̀tì ọmọ Odùduwà bó ti tó gẹ́ it's time for us to have that independence òmìnira freedom yẹn ti tó gbàgbà fún wa báyìí a sì lọ́ndà àwọn abájì kankan àbọ̀ umbrella kankan mọ́ we want to stand on our own there's enough of that suffering and keep on smiling ó ti tó o so ẹ jẹ́ n bọ́ síbi abala eré ìdárayá díẹ̀ kí n já yín bó ṣe ń lọ lónìí lórí eré ìdárayá. Osimhen sọ àwọn ọ̀rọ̀ kan ìyẹn ọmọ agbábọ́ọ̀lù location four one nine yẹn ó sọ ó ní ìdíje kan wà tó ìfigagbága tó ń gbá kojú níta ní sáà tó dẹnu bodò yẹn ó ní ọlọ́run ló yọ òun o ó ní torí bífọ ìfigagbága yẹn òun ní àwọn ìṣẹ̀lẹ̀ ṣètè pé eyín òun mí pẹ̀pẹ̀pẹ̀ ní ọlọ́run ló yọ òun àmọ́ ju gbogbo ẹ̀ lọ òun gbà ìfigagbága yẹn pé ju gbogbo ẹ̀ lọ òun rọ́jú ńjọ́ náà òun fi gba tẹ́ǹbà síláà rí pé wọ́n ta omi àbí wọ́n ti ẹ̀nà wọn nítorí mọ̀ pé wọn ò borí ìfigagbága wọn àti Napoli Inter yẹn ìyẹn fún Osimhen láàrin bíbẹ̀ tó sọ ìfigagbá tó ń gbá kojú Inter yàgbẹ́ big game ní ní ilẹ̀ Italo ní Syria káwọn tó gbà yẹn sáà tó tẹnubodò pé ìṣẹ̀lẹ̀ ṣe ń bẹ lára òun tó wá tó pé eyín ni ẹ̀bù tí wọ́n fún òun ní máàṣì yẹn kó tó dìgbà náà pé òun àpẹ́ẹ̀tì òun àmọ́ ju gbogbo òun dúpẹ́ tó òun mọ̀ pé òun lè gbà ìfigagbága yẹn gómìnà ìpínlẹ̀ Rivers yẹn Wike ó ti kí àwọn agbábọ́ọ̀lù River United ẹ ó ti kí wọn kú iṣẹ́ kú ọmọ àfọmọnìyàn ṣe lórí má ti ṣe gbé líìgì location four one nine location four one nine nísìn líìgì wọn wíwá united ti gbé lóòótọ́ ìfigagbága kù mẹ́ta àmọ́ ẹ̀kọ́ ti fojú múmu hàn wọ́n ti gbé níbi ètò wọn fi bí àmì mẹ́wàá la ẹni tí ó jẹ́ ipò kejì tábàdé pàdánù mẹ́ta tó kùnà àmì mẹ́sàn-án nìyẹn túmọ̀ sí pé yóò kù bí àmì kan ju gbogbo ẹ̀ lọ wíwá united kí wọ́n kú oríire wọ́n ti gbé líìgì òyìn location four one nine àwọn oníjìbìtì dot com àwọn múlẹ̀kẹ́ fi ṣàwátì kíákíá níbi ogún èèyàn tí rí kámẹ́rà tẹ́nìkan ti ń wábẹ̀ tí ń nọ́mú kámẹ́rà mẹ́ làgá ẹrù bá gọ̀ orí yín ẹ òfò lẹ́sẹ̀ ẹ̀yà aládàánwò yìí ìṣẹ̀dá àwọn ọmọ lẹ́kì yẹn tẹ́ ẹ páńjọ́ náà ní jẹ́ kí ni ẹ ní débẹ̀ orílẹ̀-èdè tá a ti rí president tí wọ́n máa rí èèyàn mọ́lẹ́ tó gbọ́ fẹ́ di forty one fún ìtúbọ̀ pẹ́sidẹ́ǹtì fẹ́ jẹ pẹ́sidẹ́ǹtì kẹ́ ẹ máa rí odidi èèyàn mọ́lẹ̀ ẹ mọ iye èèyàn tí gómìnà ń lò láti di gómìnà nípínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n pa fún wọn lọ́pẹ́ àjẹsílẹ̀ gómìnà bẹ́ẹ̀ di gómìnà àti yín fẹ́ orí ibú ni ó jẹ́ ti yín tó eré ìdárayá náà mo wàjàre ẹ̀rìn Moses indasi ìgbáradì ni o Moses agbábọ́ọ̀lù lókèṣà four one nine tí ń bẹ ní Russia ní Rubin Kazan sẹ́mi pọ́n àti uh, ikọ̀ tí ń gbá fún bẹ́ẹ̀ wọ́n ti yọ lédè àìyedè kan tó túmọ̀ sí páwọn eléyìí fún ní gbèdéke wípé bóyá tí ó fi kú o àmọ́ ju gbogbo ẹ̀ lọ lákòókò yìí kò train pẹ̀lú kò ṣe ìgbáradì pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ nínú Rubin Kazan Igbo, Odudua, then call me Mufa, Mufasa, okay, Jackson. Feel it, feel it. Ṣírí ṣẹlẹ̀ ní Naija, ẹgbàá wa colonial, lọ́wọ́ Fúlàní herdsmen, ẹ̀sọ́ra wọn kidnappers orí ṣẹlẹ̀ ní naija ẹgbẹ́ wa kolonia lọ́wọ́ fúlàní herdsmen lọ́sọ̀rọ̀ àwọn kidnapper ó lè protest tó bá protest wọ́n máa arrest má lọ gbàbí kó má lọ kó sọ́wọ́ bandit ó lè protest tó bá protest wọ́n máa arrest má lọ gbàbí kó má lọ kó sọ́wọ́ bandit ọmọ mélòó ni ẹbí tó ló bẹ lọ sí lẹ́kì wọ́n bẹ sọ́hún lágídí jókòó kó mú gàrí pẹ̀lú kúlí ọmọ mélòó ni ẹbí tó ló fẹ́ lọ sí lẹ́kì wọ́n fẹ́ sanwó lágídí jókòó mu gàrí pẹ̀lú kùlì tó bá di Sunday mo máa dé Ìgbòho Yorùbá nation gbọ́dọ̀ dá dúró àbí kí mo wí àbí kí lẹ́rù aṣáálẹ̀ lajú alẹ́ mo ti tàlùbọ̀ ọmọdé yẹmọ ẹlẹ́fẹ́ bàjá ṣáálẹ̀ dúdú àgán máa wá gbà lẹ́yìn tẹ́ ṣì máa kánú kò fún Biafra àti gbogbo agbára máa kúrò ní Nàìjíríà àti this party àti that party kò sí ballonbọ̀ kò sí PVC Yorùbá ṣe rú mọ́ olódì gbígbó oṣìwájú amadi deputy àti this party àti that party kò sí ballonbọ̀ kò sí PVC Yorùbá ṣe rú mọ́ olódì gbígbó oṣìwájú amadi deputy a protest tá a protest wọ́n máa surrender liberty la fẹ́ pẹ̀lú pẹ̀lú independence a máa protest tá a bá protest wọ́n máa surrender liberty la fẹ́ pẹ̀lú pẹ̀lú independence eh, Mubasa ṣírí ṣẹlẹ̀ ní Naija ẹgbàá wa colonial lọ́wọ́ Fúlàní herdsmen tá a sọ̀rọ̀ àwọn kidnappers ṣírí ṣẹlẹ̀ ní Naija ẹgbàá wa colonial lọ́wọ́ Fúlàní herdsmen tá a sọ̀rọ̀ àwọn kidnappers. Eh, o protest to bá protest wọ́n máa arrest. Má baby, gbàbí kó má bandits. kó sọ́wọ́ bandit. protest tó bá protest wọ́n máa arrest. Má lọ gbàbí kó má lọ kó sọ́wọ́ bandit. Arúgbó lẹ́rìn pẹ̀lú kòṣùṣà. Aṣọ ẹ̀dá aláwọ̀ dàbí tàlí bàbà. Ẹlẹ́yà náà fi wá ṣe onílù Ghana. Wọ́n ní Nàìjíríà já yàtọ̀. Áfíríkà kí ló wá dé? Kí ni wàhálà gan? Tẹ̀bí tara yìí ti kó ní nation. Odùduwà ìgbé omi òòṣà ẹbí Yorùbá lẹ̀ ẹ̀jẹ̀ kájàgbà bẹ́ẹ̀ ṣe lógun ọ̀tẹ̀ máa tẹ̀yìn ẹkún lẹ́nu yín wò ẹ̀rín fún wa níbí ẹ̀yin alálẹ̀ ẹ jí ẹ má sunlé ẹ má jẹ́ kí ayé má jẹ́ Yorùbá gbé ìfún tẹ bá pọ̀fọ̀ àwa máa làyàjọ́ Yorùbá tó bá dalẹ̀ ò lábalẹ̀ lọ sọ̀rọ̀ sókè wọ́n sọ pé alẹ́ sì ti máa fún yín blow ẹ máa ní mo crazy àti this party àti that party kò sí ballonball kò sí pvc Yorùbá ṣẹ̀rú máa ó dé ó di this party àti that party APC yorùbá ṣẹ́rú mọ́ ó lórí síwájú a máa di deputy a máa protest tá a bá protest wọ́n máa sọ̀rẹ́ liberty la fẹ́ pẹ̀lú independent a máa protest tá a bá protest wọ́n máa sọ̀rẹ́ liberty la fẹ́ pẹ̀lú pẹ̀lú independent sí ṣírí ṣẹlẹ̀ ní nàìjà ẹgbẹ́ àwa colonial lọ́wọ́ fúlàní express lọ́sọ̀rọ̀ àwọn kidnappers ṣírí ní nàìjà. Colonia, Polonia, lọ́wọ́ Fulani herdsmen náà sọ̀rọ̀ àwọn okay? Eh, sí ó lè protest tó bá protest wọ́n máa sọ̀rọ̀ mára gbàbí tó mára gbẹ́sẹ̀ wọ́n bandits ó lè protest tó bá protest wọ́n máa arrest.